àṣà wa ni ìdánimọ̀ wa níbikíbi tá a bá ti bára wa lórílẹ̀‐èdè àgbáyé ọmọlúàbí ni wá gẹ́gẹ́ bí adúláwọ̀ láti wá gbé ìyàtẹ̀yẹ adúláwọ̀ yọ fún ìtẹ̀síwájú àti ìdàgbàsókè ní Topic International Promotion ṣe pàtẹ àṣàdé expo àyájọ́ àṣà ìlú New Jersey lamẹ́ríkà ó gbà òbítíbitì èèyàn nígbà tí tolórí tẹlẹmù nílẹ̀ yorùbá ilẹ̀ haúsá tó fi mọ́lẹ̀ yíbò bá kóra wọn jọ nínú ìṣọ̀kan láti ṣe àfihàn àṣà wa lórílẹ̀‐èdè amẹ́ríkà ọjọ́ friday ọjọ́ kẹwàá oṣù kẹsàn-án ọdún yìí làlárí òjàgbá tí pẹ́pẹ́yẹ ó kan mọ́ ní sacred heart church five thirty seven grove street arvington new jersey lamẹ́ríkà látàgọ́ márùn-ún ìrọ̀lẹ́ ní pọ̀pọ̀ sísè àyájọ́ àṣà ó ti bẹ̀rẹ̀ láti máa ṣàfihàn ìdánimọ̀ wa gẹ́gẹ́ bí adúláwọ̀ ìwọṣọ wa ìjẹun wa ìmúra wa fi mọ́ iṣẹ́ ìṣe wa pẹ̀lú ìwà ọmọlúàbí wa tí gbogbo ayé mọ̀ wá mọ̀ ṣèbẹ́ mọ̀ pé bá a ti rìn lákoni nílẹ̀ adúláwọ̀ àyájọ́ àṣà yóò lárinrin lórílẹ̀‐èdè Amẹ́ríkà ní New Jersey torin tìlù tijó tẹ̀fẹ̀ tó fi mọ́ àwàdà pẹ̀lú ọ̀rọ̀ ìṣítí fún ìlọsíwájú àti ìdàgbàsókè ọmọ adúláwọ̀ bákan náà láti fi àmì ẹ̀yẹ dá àwọn ọ̀tọ̀kùlú lọ́lá lọ́jọ́ yìí kan náà fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí àtikópa tàbí ṣe onígbọ̀wọ́ ẹ máa pe plus one eight six two two one five four five four four ẹ sì lè kàn sí wa lórí ayélujára www.asade jainnj.com tàbí kẹ́ ẹ kọ̀wé ṣọwọ́ sí wa lórí email àṣàdé twenty twenty at gmail dot com a wà lórí Facebook àti Twitter tó fi mọ́ Instagram àṣàdé expo topike international queen of nj pẹ̀lú reputable promoters in America ló ṣagbátẹrù ẹ̀ àyájọ́ àṣà lọ́jọ́ kẹwàá oṣù kẹsàn-án ọdún yìí ní Sacred Heart Church Irvington New Jersey àjọ wà ń bẹ̀ ni.